àwùjọ tí a ń bá lò àbí àwùjọ tí a ń bá yí kíka ṣéǹjì òfin ẹ̀sìn láti fi fẹ́bọ̀ ìròrí. والصلاة والسلام على رسول الله وبعد أدوقف الله سبحانه وتعالى أترى صلاة فانه محمد صلى الله عليه وسلم lẹ́yìn náà ìbéèrè ni pé ṣé a lè yí òfin ọlọ́run ọba padà láti lè máa bá mu àwùjọ tá à ń bá yìí eléyìí kò tọ́ láti yí òfin ọlọ́wọ́n bá padà òfin ọlọ́wọ́n bá yóò ní mẹ́rin bí ó ṣe rí mẹ́rin náà ni àwọn afá máa sọ fún wa wípé kí ni al-islam salihun wa muslihun li kulli zamani wa makan aw al-sharia salihatun wa muslihatun li kulli zamani wa makan islam àbí òfin islam ni n tó wúlò ni bákan náà n ti máa tún ṣe ni gbogbo àsìkò àti gbogbo ààyè. so salihun ó wúlò fi kulli zamani wa makani wa muslihun fi kulli zamani wa makani aw muslihun li zamani wa makani n ti máa tún ṣe ni gbogbo ààyè àti gbogbo àsìkò wasalihun bákan náà èyí tó dáa ní fi kulli zamani wa ní gbogbo ààyè òní islam so a ní mú òfin ọlọ́run ọba ké ayí padà láti lè fi bá àṣà wa mu pọ̀pọ̀lọpọ̀ ṣe máa ṣe eléyìí rọ́ǹg náà ẹni tó ń ṣe wáàtí òun ló gbọ́dọ̀ wo bóun ṣe máa ṣe wá nísìnyí ara èèyàn kan tó ṣe pé ó ń gúnra fún nǹkan mi lẹ́yìn ọlọ́run àbó máa ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run at the same time ni ó tún máa ń mutí èwo ni ká kọ́kọ́ kọ̀rẹ́tì fún wá àti wo là á kọ́kọ́ tì síwájú náà ṣé ìta máa kọ́kọ́ tì síwájú òun ni pé kó má mutí mọ́ àbí kó má gúnra fún nǹkan mi lẹ́yìn ọlọ́run so ẹni tí ó bá jẹ́ fàkì tó ní àgbọ́yé ń pẹ́ sí yóò kọ́kọ́ la ẹni yẹn kúrò nínú èyí tó wọ́ sínú méjèèjì torí pé tó bá ń gúnra fún nǹkan ní ìtòkú lórí ẹ̀ yóò rà sínú lẹ́nu tó bá ń gúnra tí ò bá gúnra fún nǹkan ní ṣùgbọ́n mutí yóò wọná yóò padà jáde inú ẹ̀ àti kò pé nǹkan mi lẹ́yìn ọlọ́run kò jọ́sìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n ń mutí àbò ń ta tẹ́tẹ́ àbò ń ṣe zìnà kò níra sínú iná ọlọ́run ọba yóò padà jáde kúrò níbẹ̀ ṣùgbọ́n yóò jí ọlọ́run ọba àfi pẹ̀lú àánú ọlọ́run ọba lókù ẹni tí òun wá ń gúnra fún nǹkan mi lẹ́yìn ọlọ́run àbò ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tó bá kú yóò kú ní kèfèrí yóò dẹ̀ máa bẹ́nu náà lọ gbére ìlú so ẹni tí ó ń ṣe wáàsí ó lè dákẹ́ lórí eléyìí náà kó mójútó léyìí ó lè dákẹ́ lórí eléyìí kó mójútó léyìí ṣùgbọ́n kò ní sọ fún wọn kó wà pàmísíwò kò ní sọ fún wọn pé kí nǹkan yìí wà pàmísíwò a kì í sọ wípé ntọ́nà wọn bá ṣe léèwọ̀ wà pàmísíwò ṣẹ̀rí àti pé àfa lè mọ̀ ṣe wá sí débẹ̀ torí pé kí ni ó ń wo pọ́rọ̀ tí kan bí èèyàn kan ó ní káwọn èèyàn mọ kúnlẹ̀ mọ́ àwọn èèyàn bá gba kìíní ẹ̀ sódì lọ́wọ́ rẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ní pariwo ìwúwá ìwúwá sí wọlé lẹ́yìn kankan wọ́n bá tún ní ẹ mọ kúnlẹ̀ ẹ mọ kúnlẹ̀. so àwọn èèyàn wá sọ fún pé ah ẹni ká máa kúnlẹ̀ tún ní ká máa kúnlẹ̀ yìí ó ní ìdí tó ń tó ń gbà tóun ní ká máa ṣe tí o mọ̀ ẹ́dà wá fẹ́ tó mọ̀ wá sáńtó lónìí lórí nì ẹ máa ṣe ẹ máa ṣe. wọ́n rà ká ní pé àfa yìí olùbí tán ti ń gbé ń kúnlẹ̀ nǹkankan mọ́ra yẹn tó dákẹ́ lórí yẹn kò sọ yẹn torí pé àwùjọ tó wà nígbà yẹn àwùjọ tó yẹ pé wọ́n kó sínú nǹkan tó wọ́ọ̀sì ju ọ̀rọ̀ kúnlẹ̀ lọ ìyẹn ló kọ́kọ́ yanjú ó ṣe bí ẹni pé orí kejì tán ṣe tó bá di pé wọ́n ṣe léyìí nìyẹn tí wọ́n tẹ̀lé ẹ̀ǹdẹ̀ léyìí wọ́n ó padà wá ṣe léyìí náà èyí tó oníkan ìkúnlẹ̀ tó oníkan má kúnlẹ̀ yẹn ìmánì wọn ti strong láti gbà ẹ́ lọ́wọ́ rẹ̀ sọ àfa àgbọ̀rọ̀ ní eléyìí nísìnyí aláwọn kan tá à ń ṣe wáàsí fún gbogbo àwọn tá à ń ṣe wáàsí fún náà kọ́ náà wà lẹ́bù kan náà kò dẹ́n ṣe gbogbo ibi tá a ti ṣe wá àti làá máa sọ̀rọ̀ bákan náà torí pé kálukú ní lẹ́bù wọn ẹni tó ń bẹ láàrin àwọn àyà aláta èyí lépo nǹkan kan mọ́ra wọn ni ẹni tí ó ń bá wọn jà ó ju àwọn nǹkan míì tó ṣe wípé ẹ máa láàrin àwọn brothers lọ so yìí ń bẹ ní islam kẹ́ni tó fẹ́ ṣe wáàsí kó mọ lẹ́bù àwọn tó ń bá sọ̀rọ̀ kó mọ nǹkan tó wọ́ kọ̀rẹ́tì lásìkò kan sí ni nítorí wo dákẹ́lẹ́ lórí náà kò ṣe pé dídákẹ́ tó ń dákẹ́ lórí nǹkan yẹn ó túmọ̀ sí pé òun àpúvù ẹ̀kọ́ o ṣùgbọ́n ọ̀rọ̀ tí kàn án ntọ́rọ̀ sì kàn pọ̀ kọjá eléyìí so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wallahu a'lam. Naam wọ́n sọ pé nínú àwọn kan tí àwọn máa ń gbọ́ tẹ́lẹ̀ òun ni pé tí ó bá padà yá gbogbo ayé máa padà di mùsùlùmí bákan náà àwọn wá gbọ́ tí ẹ sọ nísìnyí pé ayé ò ní parẹ́ àtùgbà tí tí ò ní sí anybody tí mo máa sọ láìlẹ́lẹ́lá ọ̀nà ń pé ṣé kò ọ̀rọ̀ yìí ṣé kò sí tànà kùdù mẹ́ ń pé ẹ sọ fáwọn nísìnyí pé ayé ò ní parẹ́ o ń pé àtùgbà tí kò ní sí anybody tí mo máa sọ láìlẹ́lẹ́lá ọ̀nà ń pé àwọn dẹ̀ máa ń gbọ́ tẹ́lẹ̀ ń pé gbogbo ayé máa padà di mùsùlùmí. náà nípa gbogbo ayé ó padà di mùsùlùmí eléyìí ó correct èyí tó correct ni pé Islam ó wọ gbogbo ayé káàkiri so Islam ó wọ gbogbo ayé káàkiri ìyẹn correct adẹ́kiri tí Islam tàn káàkiri nísìn so ó ń wọnú agbègbè àdúgbò ilé nǹkan kan mọ́ra wọn ó ń wọ káàkiri ṣùgbọ́n ayé ò ní parẹ́ àyàfi kó ṣe pé tí èèyàn kan tó ń sọ tí ò sí lórí ilẹ̀ mọ́ sọ àwọn tó ṣe wípé ayé ò parẹ́ lórí wọn lélẹ́yìí gẹ́gẹ́ bí àná Muhammad sallallahu alaihi wasallam ṣe sọ ọ̀làwà. náà ó dàpọ̀ ìbéèrè àtọ̀dọ̀ àwọn obìnrin lọ́wọ́ ló ti wá wọ́n sọ pé ǹjẹ́ ó wà pàmísíbù fún obìnrin tí ó lo roll tí pé ó wá àdìsẹ́ tó wá ń sunkún pé tí omi wá ń jáde ní ojú rẹ̀ ń jẹ́ sí. àwọn obìnrin tí wọ́n lè máa lo rólọ́ọ̀nù ó di fẹ́ lórí bí rólọ́ọ̀nù yẹn ṣe rí tó bá ti pé òórùn rẹ̀ máa jáde síta so eléyìí kò kò bá a mú tóbi ni wọ́n fẹ́ jáde lọ kò gbọ́dọ̀ lórú nǹkan bẹ́ẹ̀ ó lè lo nulẹ̀ rẹ̀ yóò rẹ̀wọ̀ ẹ̀ dànù nígbà tó bá fẹ́ jáde tó bá ṣe kó lóorun ṣùgbọ́n fẹ́ pé èyí tí ò lóorun ni ó lè lò sanabuwa muhammad sallallahu alaihi wa sallam onítìbù nìsa máa zọ́hara lawnuhu wa khafiya rihu perfume tóbìnrin máa ń lò òní tó ṣe pé òórùn rẹ̀ yóò hàn kọ́lọ̀ rẹ̀ ó hàn ṣùgbọ́n òórùn rẹ̀ ó pamọ́ kọ́lọ̀ rẹ̀ máa hàn ṣùgbọ́n oorun rẹ̀ yóò pamọ́ sobìnrin ò kí ń lo perfume tó ṣe wípé oorun rẹ̀ máa hàn síta anabiwa muhammad sallallahu alaihi wa sallam ti sọ́nà rẹ̀ ní ó ní ayyuma mura'atin ista'farat thumma kharajat min baytiha liyajida an-nasu ri'aha fayyazaniya ẹni obìnrin tó bá lo perfume tó wá jáde táwọn èèyàn ń gbóòórùn perfume tó lónìí àpẹẹrẹ kó ní ìdìnnà ní irú obìnrin bẹ́ẹ̀ ni ṣe wọ́n bá wà lọ. nam ìzákun lè fẹ́. náà lẹ́ni tí ó ń gbàwẹ̀ tó ń sunkún ṣé ó bà àwẹ̀ rẹ̀ jẹ́ kó bà àwẹ̀ rẹ̀ jẹ́ kó bà àwẹ̀ rẹ̀ jẹ́ sotori wípé n tó bà àwẹ̀ jẹ́ òun ni n tó wọlé kò kì í ṣe ní tí ó jáde so ìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ a ní ní ọ̀pọ̀lọpọ̀ torí pé ẹni tí àtọ̀ bá jáde lára rẹ̀ àtọ̀ jáde náà ni ẹni tó ń gbàwẹ̀ tí àtọ̀ bá jáde lára rẹ̀ àwẹ̀ ṣe kí ni àwẹ̀ rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n generally speaking ẹni tó jáde kúrò lára èèyàn kò bà àwẹ̀ jẹ́ ẹni tó wọlé òun ni tí ó bà àwẹ̀ jẹ́ generally speaking sómi ojú ni kò bà àwẹ̀ jẹ́ wallahu a'lam náà wọ́n sọ pé ẹni tí ó ti yà bá oúnjẹ ní ìdí ẹ̀ nígbà tí a fẹ́ wẹ̀ ń pé nínú àwọn kan táwọn dẹ̀ mọ̀ ni pé àwa tí a bá fẹ́ wẹ òkú gbé ka ní àmánà pé ká máa protect gbogbo nǹkan tá a bá bára lá ní ara ẹni yẹn lórí wàhálà yìí kí ni káwọn ṣe. náà mo kú tó kú tá a padà wá rí wípé ó sóńdè má dì ṣòbó la máa ṣe ṣe pẹ̀lú orúkú bẹ́ẹ̀ mọ́mi tó sóńdè má dì í kò sí tàbí ṣùgbọ́n ní tó kéré jù òun nípa sọ pé ó ṣe ṣírkù asgar tó bá nígbàgbọ́ nínú oúnjẹ tó dè mọ́ra yẹn ni ó ṣe ṣírkù akbar tó bá nígbàgbọ́ pé ìfúnpá oúnjẹ tó ń dè mọ́ra tó ń dè mọ́wọ́ yìí wà nǹkan tí ó gbà wọn ni níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala àbí nǹkan tó gbára lé ní ẹni ẹ ti di kèfèrí tó jáde kúrò ní islam so ẹni tá a bá bárò nǹkan bẹ́ẹ̀ lára ẹ̀ sábàtì ẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ntónígbàgbọ́ nu rẹ̀ bá a ṣe sọ yìí àti ẹ̀mí súnmọ́ nígbà tó bá kú torí pé ó ti hàn níta tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣe pé ààrí lẹ́ni tó ń sọrú nǹkan báyìí òun rò pé nǹkan tó wà pàmísìbò ni pé èèyàn lè de òǹdè ó wá dé ààrí ló kúrò ní islam ṣùgbọ́n ó ṣe ṣírkù asgar irú èèyàn bẹ́ẹ̀ a sì lè wẹ̀ sí fún un ní kákíhùn sí lára ṣùgbọ́n yóò jẹ ìyá rẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ọba òun ṣàforíjì pé kéèyàn ṣe ẹbọ pẹ̀lú òun ọlọ́run ọba o ṣùgbọ́n tí ó tó ẹbọ ọlọ́run ọba lè ṣe àforíjì rẹ̀ fún ẹni tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ láti ṣe àforíjì fún. so ìgbà míì àwọn èèyàn gidi lè gbé wíwẹ̀ fún èèyàn bẹ́ẹ̀ àti ìkírun sí lára kan gbèjì sílẹ̀ kó lè máa sáàbù gẹ́gẹ́ bí ìbániwí fún àwọn èèyàn tí wọ́n bá máa ṣerú nǹkan báyẹn ni so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ wallahu a'lam. pé ǹjẹ́ a lè ṣe ákùdù ní orí oyún bákan náà nípa pé sísà tí ó hold position pé nìkọ́ọ̀bù wájìbù ni àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ wá ń fara ní pé wọ́n ti gbà tó bá tó máa rì ní kó tó lo nìkọ́ọ̀bù ní ó gbọ́dọ̀ ṣe ní wàhálà yìí. ṣé a ṣe ákìdù nígbà tí obìnrin ti lóyún ni eléyìí kò ṣe nǹkan tí ó tọ́ láti ṣe so ákìdù a máa ń ṣe nígbà tí inú bá firi so ẹni tó lóyún zina tó lóyún zina ọ̀ràn gbọ́dọ̀ ṣe áàdù pẹ̀lú ẹ̀ ọ̀n ti nígbà tó bá tó bí oyún rẹ̀ eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n dúró lórí ni òun náà dẹ̀ ni tí ó tẹ̀wọ̀n tí ẹ̀ka ṣiṣẹ́ tọ́ ni so lẹ́yìn tí obìnrin yìí bá ti túbá tó jáwọ́ níbi zina tó ṣe tí ó ẹ̀ṣọ́ wa fẹ́ lọ́kọ ńgbà yẹn wọ́n lè ṣe áàdù pẹ̀lú ẹ̀ ọmọ tó wá ń bẹ́nu rẹ̀ ń kọ́ta ni wọ́n á fi tì sí nìṣẹ́ wọ́n á fi tì sí ọkùnrin tó fún un lóyún ni àbó ni wọ́n á fi tì sí ọ̀dọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá gbà pé wọ́n ní fi tì sí ọ̀dọ̀ ọkùnrin tó fún un lóyún yẹn ọ̀dọ̀ rẹ̀ náà ni wọ́n á fi tì sí ṣùgbọ́n a rí náà àwọn afá ìṣùtàgbà wípé sísọ ẹ̀kọ́ ọkùnrin yẹn náà ló fún un lóyún so áfíìsì sí ọ̀dọ̀ ọkùnrin yẹn náà ni òun náà ló ní ọmọ ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáǹbẹ lórí ẹ̀ ni pé òun kọ́ ló ní ọmọ yẹn torí pé kò bí ọmọ yẹn fún lọ́nà tó jẹ́ ọ̀nà tó bá ṣeré ọlọ́run ọba mu so eléyìí òun ló tẹ̀wọ̀n jù ẹ̀yà àfinú situations tó ṣe wípé nǹkan bá ti dàrú gan tó ṣe kó jẹ́ nǹkan tó ṣe wípé àwọn èèyàn ti kó sí gan so láti má jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ di ẹni tí ò ní ní bàbá so ráàyè àwọn afáà kejì a lè lo onírú situation yẹn wallahu a'lam. náà ẹni tí ó ní position pé wájìbù ni kóbìnrin bojú ṣùgbọ́n àwọn òbí rẹ̀ wọ́n ní rárá ò ní lò ó tó bá lọ́kọ ò ní mọ́ lọ lórí ọkọ rẹ̀ kí ni kúrò ọmọbìnrin bẹ́ẹ̀ kò ṣe kó gbìyànjú àti dúró lórí position rẹ̀ tí n tó ṣe pé ọ̀ràn èèyàn lórí bí àwọn afáàgbà náà ṣe rí ní ọ̀ràn èèyàn so kó dúró lórí position rẹ̀ kó dẹ̀ ṣe sùúrù pẹ̀lú àwọn òbí rẹ̀ kò ní bá wọn jà kò ní sọ̀sọkúsọ sí wọn kò ní gbó wọn lẹ́nu ṣùgbọ́n nǹkan ẹ̀ náà kò ní tẹ̀lé tí wọ́n fẹ́ kó ṣe tí àwọn náà bá rí pé ó wà elbent lórí position rẹ̀ ní so wọ́n máa padà fílẹ̀ ni wọ́n ṣe máa ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà lẹ̀ ẹ̀ torí pé òbí tá à ń sọ yìí sì ó máa ń fi ọmọ tó ń gúngo lẹ̀ náà ni ọmọ tí ó ń mugbó ọmọ padà ń fílẹ̀ náà ni ìgbà tó bá ṣe pé tí òun decide pé òun fẹ́ ṣe nìyẹn so wáyé tí wọ́n ní fi ọmọ tó lòun fẹ́ bójú wọ́n ṣe ní fi òun lẹ̀ èyí tó lòun ò fẹ́ fi nǹkan bo ara òun wọ́n fẹ́ mọ sí báyà àwọn káàkiri lẹ́nu sẹ́dẹ̀ sọ fún kó mọ sí báyà alẹ́ tó ní bóun ṣe ṣe ni ọ̀pọ̀lọpọ̀ òbí in fact ninety nine percent wọ́n máa ń padà fi ilẹ̀ náà ni so bó o wá ní èyí tó lòun fẹ́ bojú òun là á wá rí bí ẹni pé ọ̀tọ̀ ọlọ́run lòun ní nǹkan bí ọdún bíi mẹ́wàá ọ̀sọ́ sẹ́yìn àbí kó jù bẹ́ẹ̀ lọ díẹ̀ ìkànnì àwọn bàbá wa bá mi wọ́n sunkún wípé ọmọ àwọn kò gbọ́dọ̀ sáwọn lẹ́nu pípọ̀ ọmọ yìí ni ó jáde yunifásitì ó ń bojú so ewu ni ojú tó ń bò nǹkan kan mọ́ra wọn ni ṣùgbọ́n àwọn fẹ́ kó bọ́ nìkan bù yìí nǹkan ní bàbá mo ní ìtọ́mọ yín ṣe yìí o ìtọ́mọ ọba yọnu sí mi o ká imagine pé ní ọmọ kan tó ń já báàgì gbà lójú títì tẹ́ ti wá bá a sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ pé kó má já báàgì gbà mọ́ tí ò tí ò juwọ́ lẹ́nu tó ṣe pin tó sì ń ṣe náà nìyẹn kí lẹ máa ṣe ọlọ́run máa fi lẹ̀ ni mo ní ẹ̀fẹ́ lẹ́yìn náà lẹ̀ èyí tó ń já báàgì gbà yẹn nìyí òun ó pàdé ìyàwó àjọ ọlọ́run ọba eléyìí tó ń ṣe òun ó rí ìyọnu ọlọ́run ọba pẹ̀lú tó ń ṣe ẹ̀yin ò láìkì ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe láìkì yìí tó ń já báàgì gbà ẹ̀ẹ́dẹ̀ rí kankan ṣe sí kání pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ lọ́mọ so ẹ kọ̀nsídẹ̀ eléyìí náà dé gbókè ojú tí mo fi wo èyí tó já báàgì gbà tí mi ì rí nǹkan ṣe sí kí n fojú yẹn wo eléyìí náà ìjà títọ́ síbẹ̀ bàbá rẹ̀ padà juwọ́lẹ̀ alihamudulilayi sísá ẹni ó kọ̀ntínú ó ń bojú bó ṣe ń bojú ó dẹ̀ ń ṣe àwọn kan míì tó ń ṣe ní àwọn bísínẹ́sìsì bẹ́ẹ̀ náà tọ́lọ́mù bá dẹ̀ ń ṣe àlùbáríkà sí fún níwọ̀n bá ti tiẹ̀ náà torí gbogbo nǹkan tá à ń sọ ni wọn pé tó bá ṣe báyìí ò ní ríṣẹ́ àmọ́ iye obìnrin tó ṣí gbogbo ara lẹ̀ tí ó ti ríṣẹ́ àwọn ọ̀gá iléeṣẹ́ ti básun básun básun tọ́mà ti lò bí six months ni wọ́n tún ṣe kí ni wọ́n lè dànù ọkùn pọ̀n báǹkì dáadáa tó ṣe pé contract staff ni wọ́n jẹ́ láàrin bí oṣù mẹ́fà náà ní ìṣiṣẹ́ mi tó bá ṣe wọ́n á gbọ̀n wọn dànù ẹgbẹ́ àwọn wáṣẹ́ à ah, ṣé bó wà báǹkì rẹ̀ wọ́n ti lé wa dànù bẹ́ẹ̀ ni àmọ́ iye àwọn victimization tí wọ́n rí níbẹ̀ ni kó tó ṣiṣẹ́ oṣù mẹ́fà tí ó ṣe ní báǹkì tó wà yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rẹ́ lómi oní masters oní gbogbo ẹ̀ náà kò ríṣẹ́ gidi ìhun náà ṣe tó túmọ̀ sí pé kí ni mo jáde yunifásitì èyí ò túmọ̀ sí pa àríṣẹ́ àtà amẹ́ríkà tá ń tẹ̀lé gọ́gọ́ àmọye ẹni tó ní masters lọ́hùn tó ṣe pé iṣẹ́ bábíń salon ni ló ti ń ṣiṣẹ́ ni èmi òun àtúrọ́kì ń bẹ̀ ni ó bẹ̀ ní masters oní gbogbo ẹ̀ sọ àwa la gbé gbogbo àwọn ìwé yìí la gbé lórí bí nǹkan mi pé ìgbà tí n bá ti lọ yunifásitì mo gbọ́dọ̀ ríṣẹ́ kò síbi tó ti ń wọ́ọ̀kì gbogbo àgbáyé yìí àwọn èèyàn kan náà àwọn tán lọ yunifásitì ni wọ́n ò ríṣẹ́ síbi kan àwọn yòókù ní ibòmíì ni wọ́n ò ríṣẹ́ sí ó lè jẹ́ pé menial jobs làwọn náà ó máa ṣe ni so kò jẹ́ bí yẹn ti jẹ́ wallahu a'lam. ṣé bí ọlọ́run bàlá fún ọ̀tá wa tó sọ pé àwọn olùṣẹ́bọ kí a má jẹun wọn ọgbẹ́ ṣé oúnjẹ tí wọ́n mú pa ni àbí rice àbí àgbo tí ṣé àgbo tọ́ba fún wa ṣé wà applicable sí àbí àwọn báàmù kankan báyìí. alladhina utul kitaba hillun lakum tọ́lọ́ wọn bá sọ ẹtí oúnjẹ wọn tó jẹ́ zabahiwo wọn àwọn ẹran tí wọ́n bá pa lọ́lọ́wọ́n bá ń sọ tí ò bá sí nǹkan tó tako òfin pípa ẹran lọ́dọ̀ àwọn mùsùlùmí bẹ́ẹ̀ a ẹran tán bá pa ṣùgbọ́n àwọn tí wọn kì í ṣe alul àti sàn ṣe christians wọn ṣe jews àwọn ẹlẹ́bọ tó kù ẹran tán bá du àgbọ̀rọ̀ jẹ́ ṣùgbọ́n bíi pé wọ́n fún wa ní fruit àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè jẹ̀rú àwọn nǹkan bẹ́ẹ̀ so agbó a lè mú tá a bá mọ̀ pé kò ń ṣe bí ọtí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n fi fi àgbo yẹn ni a lè mú àgbo tí wọ́n bá fún wa ṣe kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wallahu a'lam wọ́n sọ pé ẹni tí ó jẹ́ mùsùlùmí tó wá wà ní bí àárín ọjà ni tó wá rí bí ẹni tó jẹ́ bí kìmọ́ràjì tí ó fi kìmọ́rù jalè nípa pé ẹni tó fi kìmọ́rù jalè ń gbé ǹjẹ́ ó lẹ́tọ̀ fún mùsùlùmí kó wọn dá sí nípa pé kìmọ́rù kó má tẹ̀sán bá kìmọ́rù. ẹni tí ó jẹ́ mùsùlùmí tó borí tó wá lọ jalè sòṣó tọ́ tún fún mùsùlùmí láti báwọn èèyàn dá sí nígbà tí wọ́n bá nà láti yọ kìmáàrù orí rẹ̀ kìmáàrù orí rẹ̀ kọ́ ló jalè òun ló jalè so ọ̀rọ̀ pa ń yọ kìmáàrù orí rẹ̀ à ń yọ nítòfi borí òun kọ́ ni solution so tán bá mú òun mú lọ bí tí ó yẹ kán mú lọ tó bá ṣe pé ìlú islam ni tó bá ṣe pé nǹkan tó jí ó tó ní bụ wọn á gé ọwọ́ rẹ̀ kìmọ́rù tó wọ̀ ní kama gé ọwọ́ méjèèjì ò takora wọn ẹni tí ó nírùngbọ̀n nísìnyí tí ó bá jalè tó dẹ̀ tó tó tó ní tí gbogbo àwọn nǹkan tó yẹ kó pé tó ní ò ní gé tó ń fò kò ní kí má gé wọ́n bá bí tó ti mutí ni ní oníkàmọ̀ṣe lẹ́gba ó ní irun gbọ̀n ṣòkòtò rẹ̀ ń fò ó ṣe zìnà ìyẹn ò ní ká má ṣe ń blálà tí ò bá ti níyàwó tó bá ti níyàwó ìyẹn ò ní ká má sọ ọ́ lóko pa so àwọn nǹkan wọ̀nyí ò dira wọn lọ́wọ́ sóbìnrin kan wọ jìlìbáàbù nísìnyí ó jalè iye ò ń ṣe iṣu ìyẹn ò kì í ṣe iṣu so àwọn èèyàn jalè ní àsìkò tó ti kọjá ní ìlú ìsìláàmù tó ṣe pé bóyá obìnrin tó jalè ó wọ jìlbáàbù ni ànábì sallallahu alaihi wasallam ní kíni kán gé ọwọ́ rẹ̀ so méjèèjì ò dira wọn lọ́wọ́ ni ó múra bó ṣe yẹ kó múra gẹ́gẹ́ bí ìmúra mùsùlùmí ó ti ń sìn ó jẹ́ ní ọ̀wọ̀ pẹ̀lú yẹn ó dẹ̀ jalè ó jẹ́ ní àbùkù pẹ̀lú yẹn so wọ́n dáṣẹ̀ rí àbùkù fún nípa pé ó jalè so kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú pé kán yọ jìlbáàbù orí rẹ̀ so kò jẹ́ bí ó ṣe jẹ́ wallahu a'lam. نعم جزاكم الله خيرا náà wọn ní tó wá ṣe pé ẹni yẹn tó bá fẹ́ lọ jalè ló máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ló máa ń wọ jìlbáàbù yẹn tó bá fẹ́ lọ jalè òun ló máa ń ṣe so tó bá ti ká so irú èèyàn bẹ́ẹ̀ ni tí n tó ṣe pé kò ń ṣe conviction rẹ̀ ni jìlbáàbù tó ń wọ̀ so wọ́n lè ṣe kí ni kan expose ẹ̀ níbẹ̀ yẹn kánà jẹ́ káwọn èèyàn mọ̀ pé kò ń ṣe ẹni tó ń wọ jìlbáàbù o jìlbáàbù tó ń wọ yìí ó ń wọ láti lọ́ọ́ fi jalè ni sọ̀kò jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ wallahu a'lam. naam inshallah ilé náà ni question bẹ́ẹ̀ náà wọ́n sọ pé jazakumullahu khairan ń pé àwọn nídìí explanation lórí hadith tó sọ pé ẹnikẹ́ni tí yóò bá du ipò lórí ọlọ́run bá máa ràn ní ọwọ́ ní orí rẹ̀ bákan náà ń pé kí ni position tó jẹ kó jẹ position àwọn mùsùlùmí nípa ìbò tí ó ń bọ̀ lọ́nà yìí. olórí ọlọ́run ọba ràn án lọ́wọ́ ẹni tó bá béèrè ọlọ́run ọba ó dagun láti ọlọ́run bá kí ó ṣàánú wa hadith tó clear fún rẹ̀ ni gbogbo ẹni tó wá kán fòun jọ lórí nìyí kò ń sábà ń rí i ṣe kò ń sábà rí i ṣe torí wípé a ní ìdìrànlọ́wọ́ ọlọ́run ọba tó pọ̀ tabanka suratul fatiha ni níta amanka ni pé iyyaka na'budu wa iyyaka nasta'in eré ọlọ́run ọba nìkan là á máa ṣèjọ́sìn fún wa iyyaka nasta'in ìrẹ́ nìkan rẹ̀ là á máa wá ní olùrànlọ́wọ́ àwọn àfáà ní ọlọ́run ọba ló gbólóhùn wa iyyaka nasta'in yẹn láti lè jẹ́ ká mọ̀ wípé a sì ní ìrànlọ́wọ́ ọlọ́wọ́n ọba o níbi kéèyàn kan wó tuntun kan èmi à ilé fọ́ọ̀lù fẹ́ṣù láyé láyé mi ti ẹ̀ lé fọ́ọ̀lù fún èṣù ń lé ẹ káàkiri ó nídìí àdúrà àti ìrànlọ́wọ́ ọlọ́wọ́n ọba láti mọ́ fọ́ọ̀lù fún èṣù agbára ẹ nìkan tó bá gbẹ́mi lé kò lè gbẹ́lẹ̀ lọ́wọ́ èṣù ó ní ìdìrànlọ́wọ́ ọlọ́wọ́n ọba subhanahu wa nítorí yẹ ká ṣe àmọ́ ṣe àwa wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba sọ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ti sọ ó ní la tas'al imara má béèrè kankan fi ẹjọ́ lórí fa innaka in utita an mas'alatin ukilta ilayha tó bá ti pọ̀ ló béèrè ọlọ́run bó tẹ̀ dá ókè ó lè ṣe lórí àrí ẹ́ máa ṣe nìṣó ó wàá ṣe gbogbo àkàmárì balùbalù gbogbo ó máa dàrú nǹkan kò ní yé wọ gan wọn náà balẹ̀ sọ pé ah, ṣé mi ní fi kíní ilẹ̀ báyìí ṣùgbọ́n wa ni òtí ta àgbẹ̀rì masala ti nà ẹ̀yìn ta àlẹ́ ha tí o máa ń ṣe wọ́n ló béèrè tó ṣe pé ọlọ́run ọba ó ní kí àwọn èèyàn sọ pé wọ́n làwọn fẹ́ kó o ṣe tí wọn náà dẹ̀ síkì assistance látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ó ẹ lọ́wọ́ lórí ẹ̀yìn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan bẹ lórí oyè lónìí ọ̀pọ̀lọpọ̀ náà ná máa ń béèrè fún tọ́mọ tí wọ́n béèrè fún wọn ń wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀gbọ́n tó máa ń jẹ́ kí gbogbo ẹ̀ kó kàn máa dàrú sódòbí pé téèyàn kan máa ń bẹ́ẹ̀ nísìnyí táwọn èèyàn complain pé ara ah, kìíní yóò da kìíní yóò bá tún bọ́ síbẹ̀ yóò tún wọ́ sí yóò tún wọ́ sí so àfi àánú ọlọ́run ọba lókun ni so kí ni position Islam lórí ọ̀rọ̀ kadibu àwọn àfáà kan máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé ká lọ dìbò ní àbí ká contest wọ́n máa ń wo àǹfààní Islam wọn kì í wo àǹfààní pé yẹ kó ṣe títì yóò ṣomi yóò ṣe náà nìkan torí pé ìyẹn ni anybody ló lè ṣe kèfèrí lè ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ṣùgbọ́n tí kèfèrí mi máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká pèjúwe ó lè jẹ́ pé ọ̀nà tí e dojú ìsìláàmù bolẹ̀ ni ó máa dù èyí ló mọ̀ wọ́n àǹfààní sọ wípé káwọn mùsùlùmí káwọn náà dá sí àwọn míì ní ẹ má jẹ́ káwọn mùsùlùmí dá sí o àti pé kán gbé yín báàbò torí pé tán bá gbé báàbò ní àwọn náà dàbí àwọn tán bẹ́ẹ̀ ni wọ́n yán mọ̀ wọ́n làálàá fi tán bá débẹ̀ àwọn àpá àtàkọ́kọ́ ní ó túmọ̀ sí pé àní àwọn mùsùlùmí tán lọ dá sí yẹn tán gbé igbá bò tán padà wá lọ yàn mọ́ ń bẹ̀ àníyàn wọn ò dá láti lẹ̀ ni tọ́pá níyàn wọn dá láti lẹ̀ wọn à ní ṣe kí ni wọn à ní yàn mọ́ ń gbà tán wá dé àwọn tọ̀hún ní kí ni wọn ò yàn mọ́ so reality tán wá rí ni pé àwọn tán lọ dá sí náwọn mùsùlùmí náà wọ́n yàn mọ́ ń gbà tó ń débẹ̀ tán débẹ̀ ìmí ìnísìn kírun dáadáa tẹ́lẹ̀ ìgbà tó débẹ̀ òdẹni tí ó kírun mọ́ èyí tí ò bá wọn gbẹ́ bọ́ rí ìgbà tó débẹ̀ olùkó náà bá wọn ṣe ẹbọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ó jẹ́ kó le láti mọ encourage àwọn èèyàn wípé ẹ lọ torí bọ̀ ẹ mọ́ filẹ̀ fún wọn ẹ jẹ́ káwa mùsùlùmí à ń bẹ́ àkọ́kọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń débẹ̀ ẹ̀sìn kan ni wọ́n gbé lórí àwọn ò lọ nítorí ìtẹ̀sìn dẹ̀ wọ́n tún lọ lálàá sí ara wọn gbà tán débẹ̀ ni ẹ ṣe bá a ṣe wá filẹ̀ fún wọn náà yìí àwọn àfáà ni àtijọ́ ta fi ń pariwo pé káwọn èèyàn má ta tẹ́tẹ́ mọ́ káwọn mùsùlùmí ẹ má gba owó èlé mọ́ káwọn mùsùlùmí ẹ má ṣe léyìí mọ́ ẹ má ṣe zìnà mọ́ ṣé gbogbo mùsùlùmí ló ń tẹ́tí èyí tá ń sọ yìí náà kò ń ṣe gbogbo mùsùlùmí ni ó gbọ́n tá ń sọ àwọn tí wọn àbá gbọ́ tán bá lọ tí dáadáa kan máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ìsìláàmù kọlọ́mù wa tí aburú kan bá ń bẹ tó ṣe pé wọ́n defend islam ń bẹ kọ́mọ defend wọn so wallahu a'lam èyí tó tẹ̀wọ̀n òun náà ni pé má torí bọ̀ ó léwu wallahu a'lam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh